إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخوات المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àrípẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tí ó tó sọ wa nínú ọláńlá ẹ̀ àti nínú àánú ẹ̀ láti ọjọ́ àfitúlàfà ilé tí a mà sí Tuesday ọ̀sẹ̀ tí ó lọ tó fi di ọjọ́ Wednesday tó ní yìí tọ́lọ́wọ́n bá lè kílá tó wá kádàrá kí a kójọ papọ̀ sí àyè ibi tí a ti máa ń ṣe ìtàn ìmọ́lẹ̀ sí ìrújú àwọn tí wọ́n ń da ẹ̀sìn Ọlọ́run bá rú ní àyè tí a ti máa ń tan ìmọ́lẹ̀ táàdẹ̀ ti máa ń yànnàná ìsọkúsọ ilé tó yẹ́ sí pé àwọn tí ń da ẹ̀sìn ọlọ́wọ̀n barú tí wọ́n ń pèrà wọn ló ní súnnà àmá tó yẹ́ sí pé súnnà bọ́pá bọ́sẹ̀ kú lára wọn súnnà bọ́pá bọ́sẹ̀ kú nínú àgbọ́yé wọn súnnà bọ́pá bọ́sẹ̀ kú ní orí ojú ọ̀nà tí wọ́n rìn àwọn àrújú tí wọ́n ń tàn nípa ẹ̀sìn ọlọ́wọ̀n ba àwọn wíkúwí tó ń sọ nípa ẹ̀sìn ọlọ́wọ̀n ba tó ẹ́sì pé a máa ń tan ìmọ́lẹ̀ tá sí máa ń ṣe ìyànà náà ní ààyè yìí arúgbẹ́ fọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá tó kó wájọ padà ní alẹ́ yìí lẹ́yìn tí ọlọ́wọ́n bá alékiọlá tí a ó ti tú aká ní ọjọ́ Tuesday tó kọjá ilé tó a tún máa tẹ̀síwájú àmọ́gẹ́bí ọlọ́wọ́n bá lè kílá sí máa ń se ọlá ẹ̀ àti gẹ́gẹ́ bí ètò ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá lè kílá sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ Wednesday tí ó lọ yìí tí sí òjò òjò yẹn fa ìdíwọ́ tí a fi lè ṣe wá sí ìta gbangba eléta ma fi ń yànnà àwọn ọ̀rọ̀ wọ̀nyí bákan náà lánàá náà tó yẹ kí a tún bẹ̀rẹ̀ tọ̀sẹ̀ yìí wa wa rahmatullahi wa barakatuh ànátọ́ ẹka tún bẹ̀rẹ̀ tọ̀sẹ̀ iná bákanáà ọlọ́mọba lẹ́gá tó sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ ẹgẹ́ bí iṣẹ́ ọlọ́mọba ilé tó ẹ́sì pé ó tó fa ìdíwọ́ lánàá láti mẹ́lẹ̀ kójọ papọ̀ sí ààyè yìí àmá ní alẹ́ yìí ọlọ́mọba lẹ́kẹ́lá ó fún wa tó kádàrá kí ìjòkó talẹ́ yìí tó yẹ pé nínú fífẹ́ ọlọ́run ọba náà ló dẹ̀ fi ń wáyé yìí lábẹ́ fífẹ́ ọlọ́run ọba lọ́wà toríké ma sha Allahu kana gbogbo tọ́lọ́run ọba bá fẹ́ ní ó máa ṣẹlẹ̀ ó ní ó máa bẹ ma lam yasha nítọ́lọ́run ọba ọba fẹ́ lam yakun kíyàn gbèrò pé kí nǹkan yẹn máa bẹ láíláí kò lè bẹ bẹ́ẹ̀ sí wù pé ó gbìyànjú tó pé nǹkan yẹn ó kò ní ṣẹlẹ̀ so lábẹ́ fífẹ́ ọlọ́run ọba lélẹ́yìí wà láti kójọ papọ̀ lálẹ́ yìí àwa abẹ́lọ́wọ̀nba ọlọ́wọ̀nba tó fẹ́ kákójọ yìí abẹ́lọ́wọ̀nba kọ́lọ̀ kó jẹ́ kí so èso dáadáa nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ̀nba kọ́lọ̀ kó jẹ́ kí ó ní ìlapa dáadáa nínú àgbóyẹ̀sìn wa bẹ̀rẹ̀ látorí àwa tí a ń gbọ́ lórí jòkólẹ̀ àwọn tí ó padà máa gbọ́ nílé àti àwọn tí wọ́n ń

àti àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam kọlọ̀ bá kọ́kàwà náà mọ́nu wọn títí lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama na'am ya ikhwanana gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé eléyìí tí náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ bídáà ní àárín àgbóyé àwọn ahli wal jama'a àti àgbóyé àwọn khawarij àwọn tí wọ́n ń pè mùsùlùmí ní kéfèrí kí làgbóyé bídá láàrin àwọn méjèèjì o là ń gbé ẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí tí ó fẹsẹ̀ múlẹ̀ àwọn ẹ̀rí tó lálàáfíà látinú tí àti súnà nábi sallallahu alaihi wasallam àti àgbóyà àwọn sọ̀hábà ilé láwá bẹ̀rẹ̀ sí máa tó ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé débi tí a fi débi tá dé àmẹ́ká má gbàgbé àdéhùn wa òun náà ni wípé táà bá ń bá ọ̀rọ̀ yìí lọ tó ọ̀rọ̀ bídá yìí a ti pẹ́ lẹ́nu ẹ̀ táà ti yanjú ẹ̀ àbí ó ti gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ a sì tí ìdé ìlàjì àti ìsọ ìlàjì nínú nǹkan a fẹ́ sọ àti ìsọ ìlàjì nínú nǹkan tá a fẹ́ sọ ó dẹ̀ ti gbà wá lọ́pọ̀lọpọ̀ ọjọ́ bá sì ṣe máa bá lọ ní tí ó fi masala yìí tá tó wá mú mi tó ráwọn masáìlì tá fẹ́ mú tá fẹ́ máa yanjú pọ̀ tọkùnrin ti sọ̀sọ́kúsọ tó ẹni tí gbogbo á mọ̀ sí Muhammad bin Ali Jabatai olórí onísọkúsọ of Nigeria Limited àwọn ìsọkúsọ tó ń sọ yìí tá ń mú lẹ́yọ kọ̀ọ̀kan tá ń mú lẹ́yọ kọ̀ọ̀kan àmádéhùn ní pé tá bá ń bá sí ń bọ́rọ̀ yìí lọ tí a bá wọnú àsìkò kan tó ẹ́sì pé àsìkò yìí àsìkò tó ẹ́sì pé ó wá ni yóò sì tó padà jáde tó sì ní àwọn ìsọkúsọ tí máa ń sọ níparú àwọn àsìkò yẹn àdántà ń bá lọ dúó díẹ̀ náà a wá yanjú tó ní ṣe pẹ̀lú àsìkò yẹn lẹ́yìn tásìkò yẹn bá kọjá àbí tá bá parí ọ̀rọ̀ lórí àtúwà gbíntà ń bá lọ ẹ́rìpàdé wà nìyẹn nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé lálẹ́yìn tá yanjú òun náà ni tó ní ṣe pẹ̀lú mẹ́wàá ìbẹ̀rẹ̀ <laughs> wàláhì ó tún ní kátàkátà tí ń sọfà ẹ́rìkì mọ́ sọ yí pé ọkùnrin yìí bin Ali Jabatai ìyàn kan tó ẹ́sì pé awọn àwọn abirùn ẹ̀sìn jọ ọ́sàjọ ọ́sàjọ ọ́sàjọ ó sì gbé láwọn ọmọ ẹlẹ́yìn ọkùnrin yóò tún sáláì má sọ ìsọkúsọ àti àwọn ọ̀rọ̀ tó jìnà sí ìmà àtẹ̀kọ́ àtàwọn ọ̀rọ̀ tó jìnà sí àgbọ́yé súnnà ọkùnrin ọ̀sáláì tó máa sọ nípa mẹ́wàá bẹ̀rẹ̀ Dhul Hijja yìí ni ó mú wa lọ síbi mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ta fẹ́ yẹn náà yìí àmọ́ bí mo ń wo ni mo fẹ́ kí ká tó torí pé àsìkò tó wà nílẹ̀ yìí tó bá jẹ́ sí pé àsìkò tá a máa ń dúó tẹ́lẹ̀ tá a ti fẹnu kò pá máa dúó sí la fẹ́ dúó kò ní gbà wá láti yanjú tá fẹ́ yanjú lálẹ́ yìí kò ní gbà wá láti yanjú ẹ̀ tá a bá sì ní a fẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí ọ̀la yóò máa jẹ́ ìfẹnukò kíkẹ́ ní ẹ wà ní orí kásẹ̀tì ẹyọ kan kó ma bẹ́ fẹ́ di kásẹ̀tì méjì tó dẹ̀ jẹ́ sí pé ìṣe bẹ́ẹ̀ ní èyàn lè láǹfààní ẹyọ kan tí ò ní láǹfààní ẹlẹ́ẹ̀kejì ṣe bá ní sí so máa wo pé ìkánu méjì ni inú ká gbìyànjú ká yanjú ẹ̀tán lálẹ́ yìí kò bá kọjá àsìkò tá a máa ń dúó kó lè bá wà nínú odidi késẹ̀tì kan àbí kí a gé e sí méjì ká sọ ìyókù di ọ̀sẹ̀ tí ń bọ̀ so elé tí a bá wò pé kí a mú nínú méjèèjì náà káyẹjú àbí náà mọ́ lágó mẹ́rin ládùú tàbá fẹ́ yẹjú ẹ̀ <laughs> ẹjẹ́ ìwágó náà mẹ́sàn ti kọjá ìṣẹ́jú mẹ́sàn báyìí pẹ̀lú gọ́lọ́wọ́n bá ó yẹ ká gbìyànjú ká dúó ní 10:30 inṣáàlá ká gbìyànjú kí a ṣe ní ṣókí bọ́lọ̀ bá lè kẹ́lá bá ṣe fún wa ní kápá tó náà ṣe wá rí nínú àsìkò ní a ṣe kì ní kalẹ́lẹ́ yìí ma fún afá jàbàtà a ma fún ọgbẹ́ni jàbàtà Muhammad bin Ali jàbàtà ma yá ní ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ máa yá ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ yìí tí mo fẹ́ yá ọ̀gbẹ́ni àfá ọ̀gbẹ́ni jabatai Muhammad bin Ali jabatai bẹ́ẹ̀ni ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ tí mo fẹ́ yá yìí a fi plé ọ̀rọ̀ tó sọ lẹ́yìn tá bá plé ọ̀rọ̀ tó sọ gbogbo àwọn ẹ̀rí tó fẹ́ mú wá àti gbogbo tó fẹ́ ná ní mà mo fẹ́ ká gbọ́ ní o gbogbo tó fẹ́ ná ní mà ní kéwú mo fẹ́ ká gbọ́ láàrin ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ yìí lẹ́yìn ẹ̀ àwọn wa bẹ̀rẹ̀ sí fèsì lé lórí kí ló fà torí pé ọkùnrin yìí òkúrọ ayé àtàlkìyàmà ni òkúrọ ayé àti alkìyàmà ni èyàn kan sì ní tọ́yẹ́sí pé tọ́yẹ́sí pé téèyàn bá fẹ́ gbámú àfi kẹ́ gbámú lọ́rọ̀ wọ́ báyìí kẹ tó wá dé kẹ mẹ́jọ jábọ́ ẹṣẹ́ kẹ tó wá dé ọ̀rọ̀ rẹ̀ dàbí òwe Yorùbá wọ́n ní èyí bẹ́lẹ́nu dìjọ gànjọ́ ẹlẹ́nusẹ́ ayé bárù wọn jìjọ gànjọ́ ní gbangba lójú mọ́mọ́ lẹ́bàjá torí tọ́bá yẹjọ́ gànjọ́ lẹ́jọ́ ìwọ́lọ fẹ́ lù pa àmúgbà fẹ́ kọ́kẹ̀jọ́ ni kọ̀sẹ́ni tó rí pàtàkì bá díjọ́ kejì ẹlẹ́nu lòun tẹ́pẹ́ ẹlẹ́nu so ní ọkọ̀ bẹ̀rẹ̀ ẹnu pé àà ah, tẹ́ ah, bá rí tó nígbà tí wọ́n mi tẹ́tayé lálẹ́ àná ìsá ń gbé mọ́lẹ̀ ni ẹmẹ́jọ́ ẹ̀tọ̀tọ̀ ni mọ́ là mọ́lẹ̀ ó mọ́ gbogbo àà kí mọ́ náà tí mọ́ fẹ́ pa ọ́ so àmọ́ irú wọn bẹ́ẹ̀ ìjà ojúmọ́mọ́ ni ẹ máa ń bàjá tí ó ṣe rí gbogbo èèyàn kọ̀sẹ́ ní tó fẹ́ sẹ́nu fún ma so irú ọ̀rọ̀ ọkùnrin ní ẹ̀ tẹ́bá ṣe ń gẹ lọ́wọ́ àyọ́mà bọ̀ká ní so nítorí ẹ̀ inṣáàlá ta'ala bí ìgbà pa afẹ́ náà afẹ́ bá ṣe múná kọ́ṣà ní tẹ́ pé a ní ọjáde kọjáde play lecture ìjẹrin tó ṣe nìyẹn ìjọ Sunday ìjẹrin kọ́nù ni ìjẹrin nìyẹn tó ẹ̀ṣẹ̀ ṣe ó ṣe lórí àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùlhíjà tí a bẹ̀rẹ̀ yìí ni inṣàlá tẹ́yìnà bá bẹ̀rẹ̀ sí ma gbọ́n sí ẹ̀rí pó sọ́mbẹ̀ so yíba ní sí so a wà gbọ́ tàbá gbọ́ tán so bá sí wá fẹ́ ṣe ìgbà tó pé nǹkan yìí ó gùjù ń tàbí pílẹ̀ rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ dákun ẹ bá mi gbọ́yìn tẹ́ pílẹ̀ rẹ̀ tẹ́ bá ti ń dí àwọn àwòyè kọ̀ọ̀kan màmá ní kẹ́ máa dáadú màmá kán máa kéékèèké sáwọn àwòyè kọ̀ọ̀kan nítorí pé àní lè tún padà tún gbọ́ lẹ́lẹ̀kejì mọ́ pàṣí sábà máa ń gbọ́ bí ẹ̀mejì yẹn torí ilé ìgbùn bá máa kán ma sáwọn àyè kọ̀kan tàbá wá kán ma sáwọn àyè yẹn tán tàbá wá parí ẹ̀mà ẹ̀sẹ̀ wá sàlàyé lódìdí gbogbo ń tọ́sọ ayẹ́sẹ̀ wá kó fọ́ lẹ́nu fún lódìdí àmọ́ àwọn àyè kọ̀kan tó ṣe kókó ma kọ́ ma kán ma sí iná torí pé a lè mára àyè padà síbẹ̀ mọ́ ẹ̀mí sì lè padà fún ṣe inshallah ta'ala sí ẹ ti ṣe tá àti blé rẹ̀ bismillah naam ẹ̀bá ń pọ́ sí ẹ̀ ó ní gẹ́gẹ́ bí àlàyé tí àwọn fẹ́ ṣe torí mo ṣe ń bọ́ ṣe ń play rẹ̀ yẹn yóò máa hàn dáadáa nínú dískì um, táwọn cd táwọn record bẹ̀tí inú tèmi record wí báyìí yóò máa jáde díẹ̀ rẹ̀ díẹ̀ ni bẹ̀tí bá ti ń wí báyìí yóò jáde dáadáa bí iná torí àwọn tí ó láǹfààní àti gba torí bí tí wọ́n ní láǹfààní àti gba ti bẹ̀yẹn so ní gẹ́gẹ́ bí àlàyé tí àwọn fẹ́ ṣe lónìí ó ní nítorí pé tí a bá wò ó ní ọdún léyá ó ti súnmọ́ wa tí a bá dẹ̀ ṣe mistake pé ń sọ náà ni ó ní tàbá ṣe mistake ó ní yọ́ fẹ́ bọ́ sọ́jọ́ ìtìní ìnàjọ́ monday ilé tí àwọn òwájú ìkọ́lọ̀wà kó sọ́wà jùgbà náà lọ ló fi jẹ́ sí pé òun fẹ́ ṣe àlàyé tí òun fẹ́ ṣe yìí ẹ̀fílẹ̀ rẹ̀ ó lára àwọn àlàyé tó ń fẹ́ ṣe yìí ó jẹ́ bí mẹ́ta ìtumọ̀ ní pé àwọn nǹkan mẹ́ta òun náà ló fẹ́ ṣàlàyé ẹ̀ ẹ̀mọ́ pé ẹ̀ lọ sẹ́lẹ̀ rí wáìnẹ̀ díẹ̀ díẹ̀ sí ibìkan bẹ̀ tọ́rọ àti jábọ́ tí mo fẹ́ kẹ́ gbọ́n ẹ̀hẹ́ ẹ̀hẹ́ naam afáàlùn fẹ́ sọ̀rọ̀ nípa àsìkò tá a wà yí gẹ́gẹ́ al-ashrul awail mẹ́wàá ìbẹ̀rẹ̀ vilhijja afáàlùn nípa òun fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí àsìkò yí gẹ́gẹ́ Thank you. náà àfá ní lẹ́yìn náà òun sàlàyé nípa ẹran iléyá pípa gangan nípa wípé ẹni tó bá fẹ́ pẹran iléyá kò gbọ́dọ̀ mú kankan ẹni tó bá fẹ́ pẹran gangan tó fẹ́ pẹran tó fẹ́ paléyá wípé rẹ̀ níbẹ̀ kò gbọ́dọ̀ mú kankan nínú ọrùn rẹ̀ àti ìkánná rẹ̀ àtàwọn àwọn nǹkan báyìí ní ara rẹ̀ pé òun fẹ́ sàlàyé nípa irú nípa nǹkan yẹn náà ó di nǹkan lẹ́ẹ̀kejì so nǹkan aláàkọ́ tó fẹ́ sàlàyé ó ní àwọn tí ń bẹ àwọn ìjọsìn tí ń bẹ nínú mẹ́wàá bẹ̀rẹ̀ nǹkan lẹ́ẹ̀kẹ́ tó fẹ́ sàlàyé ó ní ìdájọ́ ẹni tó fẹ́ pẹran léyá nípa gígérun àti mímú àwọn nǹkan kan kú lára rẹ̀ gẹ́gẹ́ bí ìkanná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tó fẹ́ sàlàyé nìyẹn sẹ́gbẹ́ kan mẹ́ta ló ń fẹ́ sàlàyé ọya ẹ plé rẹ̀ lọ máa sọ̀rọ̀ nípa ìpàdé tí a jọ lọ pẹ̀lú àwọn pásọ̀ àwọn àgbọ̀ àdúrà. Naam, ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ sọ yìí, àwọn Council of Ulama fún gbogbo Ìlọrin àti agbègbè rẹ̀ gbogbo Kwara State pátápátá. Àfà. Wọ́n ní ọjọ́ Thursday ìjẹfà àbí jẹjẹ ìjẹjẹ nù àbí ọjọ́ Thursday jẹjẹ wọ́n wá pè àfà so fún àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan tí wọ́n fi kàn ṣe bá nísìn ẹ̀sùn pé ó ń da ẹ̀sìn rú wọ́n pèlè lórí àti ẹ̀sùn wípé ó ń dàlúrú wọ́n bá mú méjèèjì àwọn in tó ń dàrú nípa àlámọ̀rí ẹ̀sìn wọ́n tó wọ́n kà sí létí wọ́n sì ní kó wá dìfẹ́ndì ara rẹ̀ kó wá wí tẹnu ẹ̀ lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn tí ń sọ́nsọkúsọ yìí ẹlẹ́ẹ̀kejì ó ń fi ó ń ṣe bàbá ó ń ṣe bàbá àwọn ọmọ obìnrin ọmọ lọ́mọ ó ń fi wọ́n fún àwọn ọmọ ọkùnrin inú ẹgbẹ́ rẹ̀ ọmọ ọkùnrin inú jàmá rẹ̀ àwọn ọmọ tí bá ń tẹ̀lé lọ́kùnrin ń fi àwọn ọmọ obìnrin tí bá ń tẹ̀lé lóbìnrin ẹ̀ ó ń fi wọ́n lọ́kọ fún àwọn ọmọ ọkùnrin tí wọ́n ń tẹ̀lé tẹ́jọ́ ọmọ lẹ́yìn rẹ̀ láì ní ìfọwọ́sí àwọn bàbá tó bí wọn nínú nítorí pé àwọn bàbá tó bí wọn kọ́ o àwọn bàbá yìí oníbídà ni wọ́n kèfèrí sẹ̀dẹ̀ ni wọ́n nígbàtá ti jẹ́ kèfèrí a lè tọrọ ọmọ lọ́dọ̀ kèfèrí téèyàn bá tọrọ ọmọ lọ́dọ̀ kèfèrí irú ẹni bẹ́ẹ̀ igi rẹ̀ oṣó zina ní ṣe pẹ̀lú ọmọbìnrin bẹ́ẹ̀ so ìgbà tó ti gbédájọ́ kèfèrí lé àwọn bàbá lórí torí pé oníbídà ló ń pe so yóò wá mú àwọn ọmọ obìnrin wọn tí tí wọ́n ń tẹ̀lé yóò wá fi fún àwọn ọmọ ọkùnrin tí ń tẹ̀lé òun fún rẹ̀ wá ṣe bàbá fún wọn tàbí kó nìkan nínú àwọn ọmọ lẹ́yìn ẹ̀ kó ṣe bàbá fún wọn eré tẹ́mi gẹ́gẹ́ fúnra mi ti ṣe bàbá ìyàwó ó lé ní mẹ́ta mo fi ọlọ́run bá búra nígbàtí wà ń bẹ̀ nígbàtí a wà ń bẹ̀ mo fi ọlọ́run bá tó dá mi búra èmi gẹ́gẹ́ ti ṣe bàbá ìyàwó ó lé ní mẹ́ta àwọn tẹ́mi ṣe bàbá ìyàwó fún ti bímọ márùn-ún <laughs> ẹni pé mi náà ti dàgbà mo jí ń lọ́mọ ọmọ wàláhì mínà ti bàbá ìyàwó nígbàtà wà ń bẹ̀ pẹ̀lú ìmọ̀sí àti àṣẹ ìjàbàtà mú fọ́lọ̀ bàbúrà wàláhì òun ló ní kí n lọ ṣe ẹnìkan náà tún bẹ Abu Abdillah Adéwọlé ọmọ àdúgbò yìí náà ni wọ́n Ishaq ibn Ibrahim Ishaq ọmọ Ibrahim ọmọ àdúgbò yìí náà ni ni àfá àti yà ń sọ yìí àfá yìí náà àwọn náà ṣe bàbá ìyàwó òun náà lé mẹ́ta tó yíba ní so ó sì nídi tọ́fà àsìkò wá lè má gbàmí láàyè àti yanjú ẹ pé mẹ́wàá bẹ̀rẹ̀ múnú fẹ́ yanjú àbí ẹ̀hẹ́ àsìkò tàbí afẹ́ manage àsìkò ni pẹ̀lú ògbọ́lọ́mbà tó bá dìgbà tí a ń bọ́rọ̀ lọ lórí ọ̀rọ̀ bídá àbíkádé bí ìfónítọ́ píkì lọ́tọ̀ a ṣàlàyé gbogbo àwọn kátàkàntà àti irọ́ tí ń padà lọ ń pa ó tún sọ ń bí náà ó ìdún parọ́ bí i tó wá ka àwọn ọmọbìnrin tó ẹ́ pé jàbàtà gẹ́gẹ́ ló ṣe bàbá ìyàwó wọn tó ẹ́ gbóhùn gẹ́gẹ́ ló ṣe bàbá ìyàwó nítòká fún yí pé òun ló ṣe bàbá ìyàwó lágbájá òun ló ṣe bàbá ìyàwó lágbájá tó yẹ́ bá ní sí yóò dẹ̀ mọ́ parọ́ mo fi Ọlọ́run bá

Ah, ah. èyàn méjì ó kí ń pàdánù rọ́nà wọn bẹ́ni tá ń parọ́ fún ọba mọ́ ah, ibi wọ́n tó ń ma parọ́ mọ̀ pẹ́rọ lọ ń pa kò yẹ ní sí ibi ìlọ ẹkẹ́ ti mọ̀ pé kèésẹ̀sìn lélẹ̀ tá ń ṣe yìí ẹbá láwọn sálàfù kí ń bẹ̀rù ni ṣebó ní gẹ́gẹ́ ẹbó oníwẹ̀ bẹ̀rù ni pé pé tí bá ti wí nǹkan máa sọ imi parọ́ kí ló tọ́ ń parọ́ ilé òsè wí ti ẹ̀lẹ̀ wọn náà ṣe bá lọ́kù ní ebi ebe ebèrè orí igi ni <laughs> ẹ́ àṣẹ́kù ẹ kú lọ ti kan ní <laughs> Ah, wàláhì ẹ̀wọ̀n Nàìjíríà burú jí ti Egypt lọ́tọ́ tọ́ tó ráwọn ẹ̀wọ̀n tí yàn lọ tí yàn tó máa jẹun tó máa jẹja tó máa jẹran pé yàn bá lọ ẹ̀wọ̀n Nàìjíríà yìí ó mú gàrí ojú rẹ̀ ọ̀fẹ́ yọ nígbà nísìn àtàwọn ẹ̀wọ̀n burúkú àwọn ẹ̀wọ̀n tó yẹ pé ah, subhanallah àwọn ẹ̀wọ̀n Egypt kankankan ọ̀fẹ́ dájú pàrọ̀ ẹlòmí lọ bí ọ̀fẹ́ lẹ̀wọ̀n Nàìjíríà tó rẹ̀wọ̀n Nàìjíríà ò easy àfà sùkúlẹ̀ ẹ̀fà yọ́ ń bẹ̀ ni pé ìyẹn ẹgbẹ́ kan ní ẹjá gbé tì so ibá níṣẹ́ ẹgbẹ́ kan ní o lè bọ́ bá ti ẹ̀ ń tàwọn èèyàn o lè tanrú àwa yìí tó yẹ sí pé tó yẹ sí pé àtòkùn àti gbangba rẹ̀ làwa mọ̀ ló sójú wa èèyàn kan ó mú mi yóò bí ẹni tó kú sódò ẹ́ tí èèyàn kan ó mú mi yóò bí ẹni tó kú sódò so kèé bọ́ bá ń tàwọn èèyàn láàrin àwọn tójú ò tó nǹkan tó ń ṣe nìyẹn kèé ṣerú àwa yìí ṣe bá ní so ẹ ma play rẹ̀ lọ kọ́mọ́ bá síkò wájẹ́ ẹ̀lájẹ̀ bá ń dádúó ẹ̀bá ń dádúó nínú àwọn ọ̀rẹ́lẹ̀kẹta tó wá ló ń fẹ́ yẹn jù ó ní àwọn council of ọ̀lẹ́mọ̀ wọ́n pè àwọn àbí ọbádùn tó ń fẹ́ yanjú níbi ọ̀rọ̀ tí àwọn council of ulama pè òun fún yóò padà sọ́gbọ́ àwọn yòókù náà díẹ̀ díẹ̀ o ó ní tó ń fẹ́ yanjú bẹ̀ ni pé ó lọ́rọ̀ kúnlẹ̀ kan bẹ táwọn sọ pàtí bẹ̀ ó ní tí eléyìí ọmọ Yusuf yẹn sọ ó ní Yusuf yẹn bóhun ti ẹni sẹ́kẹ́tìrì wọn ni wọn ọmọ àfá Yusuf pàkátà ẹ wá máa wo ọkùnrin tó lẹ́yìn ebón bídà sí nìkan ṣe yìí o sàgbọ́n lẹ́yìn ebón bídà sí nìkan ṣàbí kí ní ṣe yìí ó ní ọ̀rọ̀ kan bẹ tá a

torí tẹ́yìn bá gbọ́ kéṣẹ́ ti tán lódìdí in janú ń bẹ̀ ní o àwọn ní kọ́dà wọn padà ń sọ pé àwọn òdodo lọ ń sọ kankan à nǹkan tó yẹ káwọn káńsọ̀ fún ìlàmọ́ ṣe tó bá yẹ kọ́ fẹ́ ṣe dáadáa òun ni pé ẹkún mọ̀ pé bẹ bá pè kọ̀gbọ́rọ̀ mọ́ wá tàbí tí ó jẹ́ kó lè mọ́ lò lè iná nìyẹn wọ́n ti ṣe ẹwà pè ẹwà pè àwá tẹ bá mọ̀ yí pé ẹ fẹ́ wú kíní tegbòtegbò tẹ́ẹ̀dẹ̀ mọ̀ yí pé ẹ fẹ́ yanjú àlámọ̀rí tí ẹni tí ń bá ẹ̀sìn yìí ẹ pè ẹ pè wá ẹ pè àwọn agbófinró ẹni kí wọ́n mójútó kí gbogbo ẹ̀ ibi tí ó sì bá rẹ̀ nídà <laughs> ẹ̀tí ọ̀nà sẹ́ ẹ̀mà wọn tá àwọn àgbàgbà lú ni àwọn àgbàfáàlú tó yẹ pé chief imam ní kíni àwọn ni olórí wọn ẹ̀dàkùn ibi tí chief imam bá jòkó lẹ ọmọ kan máa sáà lẹ́kọ̀ọ́ sẹ́mọ̀ <laughs> wípé wọ́n nídìí sọ pé ẹ fún wa lọ́lọ́pàá tí àwọn ọlọ́pàá fi débẹ̀ kódà pé wọ́n bá nídìí sọ́jà bá nídìí gbogbo sóbí bàbá ní kélé ó gbèrú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wallahi yóò torí ajáwòyí òun lọ mọ ewúrowòyí lé ẹ̀ẹ̀kọ́ta sáàdì ajáwòyí òun lọ mọ ewúrowòyí lé ẹ̀pẹ́ ẹ̀pẹ́ wá sí ẹ̀pẹ́ ẹ̀pẹ́ wá sí ẹwà gbogbo àwọn masáìlù tẹ́lẹ̀ ẹwà tẹ́lẹ̀ fún ẹjájọ ọmọ yanjú ẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀pẹ́ gbogbo ẹni tí ó bá gbogbo àwọn tọ́wà yẹ kán wà ń bẹ̀ gbogbo tọ́bá àti Kwara TV

ẹn tó bá gbọ́ lódìdí orí whatsapp ni mo ti download ẹ̀ wọ́n fi sórí whatsapp ni mo download ẹ̀ so ẹbá nìsìn so ó ń gbóná fẹ́lifẹ́lí kẹjí sí èmì ilé ẹbá ń plé rẹ̀ Thank <laughs> you. pé ọ̀rọ̀ ẹ̀lákùn ẹbá ń ẹ̀ sẹ́rí pé ọkùnrin sẹ́rí pé aláìmọ̀wára jí sún orí kẹ̀kẹ́ sẹ́ pé aláìmọ̀wára ní báyìí òun fẹ́ sàlàyé Riyadu Salihin ní wọ́ ó nítorí Yusuf yẹn ló mú wá fẹ́ sàlàyé ó nítorí pé Riyadu Salihin àwọn tẹ̀ yóò lè wú ọ̀rọ̀ tó fẹ́ sàlàyé nípa yóò lè wúlò fún Yusuf yẹn àtàwọn tẹ̀blígì tí ń lórí yàrù sọ̀rí ẹ̀dàkùn tí tẹ̀blígì nìkan ní lórí yàrù sọ̀lẹ̀hì yàrù sọ̀lẹ̀hì tí Abu Zakariya Yahya bin Sharaf an-Nawawi rahimahullahu ta'ala riyadu sọ̀lẹ̀hì tíra takọ tó yẹ sí pé nínú àwọn tíra tó yẹ sí pé Ọlọ́run bá kádàrá kí orí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ gbogbo èèyàn láyé inú tíra tó yẹ sí pé orí ìtẹ́wọ́gbà tó yẹ sí pé kò fẹ́ sí ilé kan tí tíra yóò dé kò dẹ̀ sílù kan ní gbogbo orílẹ̀ ayé tẹ́ ní ti bá tíra yìí ibi tọ́lọ́wọ́n bá alékẹ́lá kádàrá kí gbogbo ayé kọtẹ́wọ́ gba tíra yìí dé débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn tó kọ ṣùrú ẹ̀ wọ́n tó kọ àlàyé àlàyé àlàyé lórí mujalladu mẹ́jọ ní Sheikh Salihu Femi fi kọ ṣẹ́rù Riyadus Salihin kéèsà àwọn nìkan Sheikh Albani kọ tàkíkù lórí ó wá ní òun fẹ́ sàlàyé lórí tíra náà ẹ́dàkún ṣẹ́rẹ́pọ̀kùnrin yọmọ ìwọ ìwọ tó lè kàdíìsì méjì nínú Riyadu Solihin tó bá pé ọ̀dà tíra tọ́lọ fẹ́ sàlàyé kẹka àdíìsì méjì ń bẹ kẹka ó lè rí kàlórí ó sì fẹ́ sàlàyé ìwọ ẹ̀rí gbéraga ni ẹ̀rí kọjá àlà orun orí kẹ̀kẹ́ kọjá àyè tọ̀ ọya Yeah.

àbáyí ẹwà tẹ́rí láyà ó nítorí pé mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ó ní àwọn èèyàn ń gbàwẹ̀ nínú rẹ̀ gan tó súnmọ́ kán jáwẹ̀ yẹn ó nítorí pé because kò lẹ́rìí ó láwẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ yìí táwọn èèyàn ń gbà ó ní kò lẹ́rìí ìyún gangan ta fẹ́ yẹn jú gan nìyẹn ibi tó fẹ́ in tó ń sọ tá fẹ́ yanjú lálẹ́ ìgàn yẹn pé ṣé mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja kágbàwẹ̀ nú ẹ̀ ọlẹ́rì àbí ọlẹ́rì ṣun tó fẹ́ sọ nìyẹn mo wá fẹ́ fílẹ̀ mo fẹ́ jẹ́ kó ń wí wótò wóró ti ẹ̀ tán mo fẹ́ kọ́ sàlàyé ara rẹ̀ dé parí kódà mo kọ́ tiẹ̀ débi tó ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì so that kẹ́lẹ̀ bá mọ̀ pó ti parí alákọ̀ọ́kọ́ ó ti mẹ́nu lé ẹlẹ́ẹ̀kejì tí n bá stop ẹ̀ níbi tó ti parí alákọ̀ọ́kọ́ àwọn yẹ́lẹ̀ rò pé àbọ́yá ah, tó ń continue àlàyé pé mọ́ kà gé mọ́ lẹ́nu ni mo wá jẹ́ kó parí alákọ̀ọ́kọ́ kódà mo jẹ́ kó mú ẹnu lé ẹlẹ́ẹ̀kejì tẹ́mẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì so that nígbà tó wá bẹ̀rẹ̀ sí máa jẹ gba torí yóò jẹ gba gan fa nígbà tó bá bẹ́ẹ̀ dàbí àríyànjiyàn a ní lọ́wọ́ lódìdí ṣe bá ní sí so tó dáwọn àhàdíth tó fẹ́ kàí kò rírí ẹ̀tí understand so ẹgbẹ́ Thank you. kìí ṣe oṣù ọgọ́jù pẹ̀lẹ́ náà lọ́dẹ yìí mọ̀hálọ́mù Ìgbẹ́nu Tìrìmìtì, Ìgbẹ́nu Mẹ́ta, Ìgbẹ́ Àdúgbò Àbúrá Ìgbẹ́nu Àbá Ìgbẹ́nu Àbá Ọ̀tá ní Mẹ́lẹ̀ ló jẹ́. Àdíjì wá wí pọ́sì ẹ̀ ibá ìyẹjọ́ tó lọ́lọ́run fẹ́ ká farabalẹ̀ gbọ́ bùkà fẹ́ pè wá sí àkíyèsí ká farabalẹ̀ gbọ́ kádẹ̀ tẹ́mi wálẹ̀ ó fẹ́ sàlàyé àwọn ìdítà fi gbọ́dọ̀ gbà ẹ̀ mẹ́wàá ẹ̀ mo fẹ́ ká gbọ́ àwọn ẹ̀rí tó mú wá àti àlàyé tó fẹ́ sọ pẹ̀lú pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ ẹ understand ká gbọ́ dáadáa ká wo gbogbo ibi tí ó fẹ́ dúró lórí téyìn ò fi gbọ́dọ̀ gba àwẹ̀ mẹ́wàá yìí so that tá bá bẹ̀rẹ̀ sí máa fọ́ èsì lórí ẹ̀ so a wà lè gbé méjèèjì yẹ̀ wò in tó ń sọ yẹn àti nǹkan táwà sọ pẹ̀lú èsì táwà bá fọ́ a wà lè gbé méjèèjì yẹ̀ understand ọ̀rọ̀ ẹ̀sìn so a dẹ̀ gbọ́dọ̀ máa wá èwo gẹ́gẹ́ ló jẹ́ eléyìí tó ní ẹ̀rí wípọ́lọ́wọ́n bá àlékẹ́lá fẹ́ ká ṣe tọ́lọ́wọ́n bá sì yọnu sí so nítorí ẹ̀ ẹjá gbọ́ àwọn pọ́ǹtì ẹ̀ tó fẹ́ mú jáde kò yí báyìí nísìn so káwa wá gbọ́ àlàyé ńgbà tá bá fẹ́ sàlàyé naam bismillah ọ̀yá ẹ bá ń pọ́ sí ẹ̀ ẹ̀rí ó ní kò sí ẹ̀rí kankan fún wa tí a gbára lé lórí ká gba àwẹ̀ mẹ́wàá ká gba àwẹ̀ mẹ́sàn-án níbi mẹ́wàá gbẹ̀yìn torí pọ́jọ́ kẹwàá yẹn òun lọ́jọ́ ọdún kágbàwẹ̀ mẹ́sàn-án ó ní kò sí ẹ̀rí kankan fún wa ó ní gbogbo hadithu tó wá lórí ẹ̀ ó ní dọ̀ífù ni sẹ́gbọ́ o ó ní gbogbo hadithu tó wá lórí ẹ̀ mo sọ emphatically ó ní dọ̀ífù ni àbí gbogbo àbí fine tajarru na ń pẹ̀rú eléyìí ìláyà na ń pẹ̀rú nǹkan báhùn ẹ̀ sì mẹ́ni tí máa ń láyà aláìmọ̀kan ni máa ń láyà ta ni máa ń láyà jẹ́mọ́ tó rẹ́ni tó bá mọ̀ ẹ̀rù ọba yóò sì sọ ẹnu ẹ̀ láti sọ̀rọ̀ amẹ́ni tí è kó bírékì ẹnu ẹni tí ò ní bírékì ẹnu tí è sí bẹ̀rù kankan torí kọ̀mọ́ bó ṣe léwu tó ẹni tó bá mọ̀ lẹ̀rù ọba ìwọn aláláì màkan ẹni tó bá ma poison tó bá mọ̀ poison tó bá rí poison kí ni ó ṣe jàmáà yọ́ ma sá fún àbí in tẹ́fì mọ̀ pálá ìmọ̀ká ní ma ń láyà nù a má tí aláìmọ̀ká bá rúbọ́ ìsìn kí ní ó ṣe ah, omi ìṣẹ́ wá dá báyìí <laughs> ah, omi dáadáa lómi yìí o yóò gbé mọ́ àbí tó ní pẹ́kọ̀ mọ́ bí tí séyàn ó di yọ́tọ́ bá tó mọ́ bí nǹkan yẹn ṣe kó tó ni lórí ẹjọ́ pé ẹwà wọn kéèké aláìmọ̀ ni wọ́n tẹ́ ẹ bá ní àwọn nǹkan tó lè pa wọ́n lára àwọn onímọ̀ wọn ma in tó fàtọ́kùnrin tó fi láyà nìyẹn torí pa láì màkà ni gbogbo ilé ìnàlá padà fàyọ inshallah ó ní gbogbo hadithu tí agbára lé gbogbo hadithu tó wá lórí ẹni dọ̀ ẹ̀lákùnrin bá ń pọ́sì ẹ̀ ó ní lóòtọ́ lóòtọ́ iṣẹ́ rere ní iṣẹ́ àwẹ̀ gbígbà ó ní ṣùgbọ́n báwẹ̀ ṣe jẹ́ṣẹ́ rere tó yìí èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ kan ládáyan rí fún àwọn mẹ́sẹ̀sán yìí ó ní àmá àwẹ̀ eléyìí tẹ́yàn ti ń gbàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni wọ́n fẹ́ ká gbà ń bẹ̀ ẹ̀ tí understand àwẹ̀ tẹ́yàn ti ń gbàbẹ̀ àwẹ̀jọ́ Monday àwẹ̀jọ́ Thursday tá a ti ń gbàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ́ ó ní òun náà ni wọ́n fẹ́ kí á gbà ń bẹ̀ kéje pé yọ wà dá àwẹ̀ kan sàlẹ́sà fún ọjọ́ mẹ́wàá so bá nísìn so ni pé ajẹ́sí pé monday thursday tí yẹn bá gbà ń bẹ̀ ó lóore nítorí pé àsìkò yẹn jẹ́ àsìkò tó lọ́lá àwẹ̀ tí yẹn yóò ní ọlá ju àwọn àwẹ̀ monday and thursday tí yẹn gbà láwọn ọjọ́ lásán lọ torí pé inú àsìkò tí yẹn gbà wẹ̀yẹn àsìkò tó lọ́lájú àwọn àsìkò yòókù lọ ní tí ó yíba ìsìn definitely ní tí yẹn bá sí onírú àwẹ̀yẹn ni wọ́n ń sọ àgbọ́yé tó mú wá nínú ni wọ́n ń sọ ló ti naam so ẹ̀rí wípé òun

ṣe báyìí tí ó náà ni mo fi ń sára láti sàlàyé bísmìlá Thank you. فإذا إذا رأى الناس أعيا كما نبأ الله بها بأهلكما أهلكما أهلكما يقول السبيل سواء كما كما الله سواء سيني سيني فيني بي بلا أخو فجأة ọjọ́ ojúmọ́ ọjọ́ pípẹ́ láàyè ọjọ́ ojúmọ́ ìrọ̀lá púpọ̀ àwọn àdìsọ̀rọ̀ láwọn àlùfẹ́lá àdìsọ̀rọ̀ àlùfẹ́lá àdìsọ̀rọ̀ àlùfẹ́lá ó ní ẹni ìsọ̀rọ̀ àlùfẹ́lá

ẹ̀lájẹ̀ bá ń pọ́ sí bẹ̀ẹ́ ẹjẹ́ sáré sàlàyé bẹ̀ẹ́ torí pé mo lè má láǹfààrí àti sàlàyé ẹ̀mà ó ní nígbàtí ó wá mú ẹ̀rí wá láti fi sọ̀pọ́ọ̀tì pé ọjọ́ lọ́lá ká sọ pé ọjọ́ lọ́lá àbásìkò lọ́lá kò túmọ̀ sí pé kí a sa ẹ̀sà ìbádà fún ọjọ́ yẹn àtàsìkò yẹn in ti ń sàlàyé nìyẹn ẹ̀ tí understand pé ká sọ kan lọ́lá àbásìkò kan lọ́lá ń sìn kò túmọ̀ sí pé ká sa ẹ̀sà ìbádà kan ká sa fásìkò yẹn

ẹ̀ eh, ní ṣe lóru Thursday Wednesday Tuesday Monday eh, Saturday àti Sunday ẹ kà máa ṣe lóru Juma nìkan lẹ́wà sàlẹ́sà fún kìyàmù lẹ́yìn Ànábì ní ẹ má ṣe bẹ́ẹ̀ wala takhussu yawmal jumu'ati bi siyamin min bainil ayyam ẹ sì má sa ọ̀sán ọjọ́ Juma ẹ má sa ní ẹ̀sà fún ìmọ̀ dágbàwẹ̀ lọ́tọ̀ láàrin àwọn ọjọ́ yòókù ọ wá nítò ṣe ti wá rí báyìí sìn pé bẹ́ẹ̀ náà ni títí zulhijjá yìí náà a ní bẹ́ẹ̀ kọ́ nǹkan ní òyí ọ tí yẹn bá fẹ́ mẹ́rin wá ọmọ mẹ́rin wá ó dẹ̀ ma ṣàlàyé ẹ̀rí yẹn tó bá jọra wọn in tó bá jọra wọn bẹ̀ ní àwa tó ń bá sọ̀rọ̀ àyíṣà mọ́kún tí àsìkò tó bá ti lọ́lá irú àsìkò bẹ́ẹ̀ èyàn máa ń sojú kòkòrò ẹ̀nù ṣẹ̀ríà ẹwà pọ̀ ní ìbádà nínú àwọn àsìkò yẹn kò yí báyìí nìsẹ̀ ẹwà pọ̀ nínú ìbádà àmẹ́bí tí wọ́n mọ̀ yí pé bí ọjọ́ ojúmọ́ a ṣe lọ́lá tó yìí bá a ṣe sàlàyé ọjọ́ ojúmọ́ tó yìí àwọn èèyàn lè fẹ́ sa ọjọ́ ojúmọ́ àlẹ́sà láti máa fi ṣe ìbádà kàtúnwọ̀n kí ń ṣe láàrin ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ lè fẹ́ sa ọ̀sán júmọ́ lẹ́sà láti máa fi ṣe ìbádà kàtọ̀ kìí ṣe láàrin ọ̀sán àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ anẹ́bí wá ní látàkùsù náàyù ni anẹ́bí lọ́wọ́ kọ fún wa bẹ́ẹ̀ pé ń gbàtọ́ pé àgbọ́yé ìsìlámù ni pé tọ́bá ti ní ọ̀yìn kankan lọ́lá a fẹ́ sa ẹ̀sà ìbádà fún nǹkan anẹ́bí wá ní tó júmọ́ lọ́lá tó tọ́ àmẹ́mẹ́sẹ̀ sa rẹ̀ àbí anẹ́bí wá sí náàyù dẹ̀lí wo anẹ́bí ti wá sọ fún wa yí pé bí ọjọ́ Dhul Hijjah náà ṣe lọ́lá ẹ̀ eh, tí eh, understand point nígbà tó jẹ́ sí pé kọ̀tọ́ kásá ọjọ́ Jímọ̀ọ́ òru ọjọ́ Jímọ̀ọ́ lẹ́sà fún kìyàm kò dẹ̀ tọ́ kásá ọ̀sán ọjọ́ Jímọ̀ọ́ lẹ́sà fún àwẹ̀ tó ń ti bọ́jọ́ ẹ̀ sí lọ́lá tó àmọ́kọ́ wájẹ́ pòun nìkan lásà lẹ́sà láàrin àwọn ọjọ́ yòókù ọ̀sán ẹ̀dà tó rú àrẹ́bìnrin ẹmọ́ ṣe bẹ́ẹ̀ nítorí pàdé bí ti mọ̀ wípé ìgbàgbọ́ yé ọlá pé ọlá ń àmọ́ ibi kàtàrẹ́ bí ń sàlàyé nípa àfgọ̀líyà àwọn ọjọ́ mẹ́wàá sẹ́ńpá nẹ́bí ò ní ẹmọ́sà ọjọ́ yẹn lẹ́sà ìwọ́n wá fẹ́ mú dẹ̀ lílù tánàbí ti ní kẹ mẹ́sà ọjọ́ kan lẹ́sà ọfẹ́ fi mọ́ túbí tánàbí tí ó ti kọ̀ fún wa tí wò lè gbàrú ẹbí náyù lélẹ̀ ìbò ní náyù ti wá fẹ́ ká mẹ́sà mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùlhíjà ọwá fàṣubú ọwá forí nalẹ̀ tó ráwò ilé gbarú àkàwé jákùjákù báyìí bíyàn bá fẹ́ yanjú kéwú ló fi jẹ́ kí àwọn àfáà ní bíyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́kọ́ usulul fiqh wọn kí ń ṣe kìyàsù bó ṣe ń ṣe yìí torí kìyàsù ló ṣe yìí <laughs> bí ọba yíyọ jáwọ já ńlá kéwú yíyọ torí kò sí kéwú tí máa ń yé wọn ẹ̀hẹ́ wọn kí ń ṣe bó ṣe ṣe yìí kò síbi tó ti wọlé gbogbo tíra usulul fiqh tó bá mà láyé gbé jáde wọn kí ń ṣe kìyàsù báyìí ẹ̀hẹ́ ó ti iná ní sí ń lòun <laughs> ẹ̀mọ̀

so interview fàyọ́ mẹ́ ni pé náàyù wá fún ọjọ́ júmọ́ ní kò sí pe pé ká má ṣe kíni ká má ṣe lè ẹ wo àwọn ọjọ́ ọjọ́ ya ojo Lailatul Qadri mẹ́wàá gbẹ̀yìn Ramadan sẹ́ẹ̀mọ̀ yí pé àwọn òru yẹn lọ́lá jàmáà téèyàn bá jí tàhájúrì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni gbogbo ogún ìbẹ̀rẹ̀ Ramadan séèyàn lè dá òru yẹn jí àbí ò lè dá òru yẹn jí

ìyẹn máa ń sàlẹ́sà ló fi jẹ́ sí pé kódà ní òru Lailatul Qadr yẹn mo lè sa zikiru lẹ́sà bí mo lè sa zikiru lẹ́sà kí n lóru yìí zikiru tí mo fẹ́ nánu má yàtọ̀ fún pé mo ń ṣe mo ń ṣe mo ń ṣe afkaru tọwàrọ́dà pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu kí wá máa ṣe zikiru míì náà pẹ̀lú ẹ̀ pé mo fi ń wá kí n pọ̀ ní ìbádà sọ́lọ́wọ̀n bá àbí ẹ̀kọ́ ni

sẹ́gbẹ́ nígbà tánàbí ọ̀bá dẹ̀ ti ṣe náhíù ó túnmọ̀ sí pé nǹkan yẹn ọwọ́ àbóṣe wà nìyẹn títà fi dẹ̀ lílú pé ẹ ṣe bẹ́ẹ̀ fine ẹ máa play rẹ̀ lọ ẹ̀dá kẹmọ́ náà ẹlákẹ́ bá ń pọ́ọ̀sì bẹ̀yẹn ẹbá ń pọ́ọ̀sì ẹ̀ ṣe rí pé ọkùnrin wá bẹ̀rẹ̀ filosofi tọ́lọ́kọ́ ó ní tó bá jẹ́ sí pé àwẹ̀ ń bẹ ní àárín ọjọ́ mẹ́sàn yẹn ni kí wá lórí tádìsí wọ́n wá special fún àwẹ̀ yọ́mùlà àrọ́fà ọjọ́ àràfà pé tádìsí fi special yẹn ṣe bí òun náà ti kó sínú mẹ́sàn yẹn tó bá jẹ́ sí pé àwẹ̀ ń bẹ tá máa gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò nídìí kádìsí filosofi tó ń rò pé bílàkáyì tí ẹ sì mọ̀ bí tèkúté yẹn olóró pé ti wá ma ṣe bá ní sí in tó ń fẹ́ tí fi ń sọ tí ń sọ nìyẹn kọ̀ mọ̀ ní pé àgbọ́yé ẹ̀sẹ̀ ti wá kọjá in tó ń sọ yẹn nígbàtí ó wá parí ẹ̀ ó ní ká máa ronú bá ń sọ náà ìwọ ló sì léyọ̀ gbọ́dọ̀ fi ronú sẹ́sìn ìwọ náà tún ti ń wá síbi ká máa fi ọpọlọ ká fi sẹ̀sìn báyìí wà rí ó ní ká máa ronú bá ń sọ bàbá ló ti negate ara rẹ̀ ó ti kó náà bóra rẹ̀ báyìí nìsìn wọ̀lú ní ẹjá mọ̀ rún nísìn tá ń sọ náà so bá nìsìn so ọ̀rọ̀ tó sọ yí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni já fún ẹlẹ́sìn yíò pé ìdítàdì sì fi wá fún ọjọ́ kẹsàn ládàáyàn rí ni pé torí pé láàrin àwọn ọjọ́ yẹn ọjọ́ kẹsàn tó lọ́lá ju gba ọjọ́ yòókù lọ Yaumul Arafa nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ànábì sallallahu alaihi wasallam tó wá mú àdíìtì wá special fún ọlá tí ń bẹ fún àwẹ̀ ọjọ́ kẹsàn lórí àwọn ọjọ́ yòókù pé àwẹ̀ ọjọ́ kẹsàn yìí tún wà ní o òun tún lọ́lá ju àwọn ọjọ́ tàti ń bá lọ̀lọ̀ torí pé ọjọ́ kẹsàn yẹn tún lọ́lá ju àwọn ọjọ́ yòókù lọ bí ọjọ́ báyìí ṣe ń lọ́lá sí bẹ́ẹ̀ ni ìbáàdà bí ó ṣe kí ni ni ọmọ lọ́lá àwẹ̀ ọdún kan àmì ọlọ́run bá lè kí ó fi àwẹ̀ ọjọ́ náà pa ẹ̀ṣẹ̀ ọdún kan tàà ti ṣẹ̀ síwájú ọjọ́ yẹn rẹ àti ẹ̀ṣẹ̀ ọdún kan tàà mọ̀ ṣẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn nítorí bọ́jọ́ yẹn so in tó fà tánàbí fi ti àdáyẹn rí nítorí kò yé ó ní kí lọ́fà ẹgbẹ́ ń bèèrè lọ́wánu àmọ́ bèèrè àtakò ni àmọ́ wọ́n wà dá lóhùn pé nǹkan tó fà ó ní wípé nítorí pé ọjọ́ yẹn òun tún lọ yàtọ̀ láàrin àwọn ọjọ́ yòókù torí pé ọjọ́ yawmul Arafa nìyẹn ṣé báyìí nìsìn ilé tó ẹ́sìgbé nínú gbogbo àwọn ọjọ́ ayé kò sọ́jọ́ tọ́lọ látò a padà yanjú nkankan tàbá ń sàlàyé lọ pé àwọn àfá wọ́n fa ìmọ̀yọ láàrin láàrin àsìkò eh, ọjọ́ wo lọ́lọ́lájù láàrin mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àti mẹ́wàá bẹ̀rẹ̀ Zulhijja ẹjọ́ sálé sàlàyé torí pé anábi sallallahu alaihi wasallam sọ pé ma min ayyam hadith ní káka náà nìyẹn torí pé afẹ́ lò kankan bẹ̀ ń sìn ma min ayyam al'amalu salih fiha inú riwaya mi fihinna ahabbu ila Allahi min hadhihi al'ayyam Ànábì ní kò sí àwọn ọjọ́ ayé kan tó jẹ́ sí pé iṣẹ́ rere téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ yìí ọlọ́lá lọ́dọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba sì nífẹ̀ẹ́ sí Ọlọ́run Ọba ó wu Ọlọ́run Ọba tó àwọn ọjọ́ tó àwọn iṣẹ́ téèyàn bá ṣe nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ Ramadan nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijjá yìí anábì jẹ́ kó ráyé pé àwọn kò sí ọjọ́ ayé kan tó lọ́lá tó ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijjá yìí kò sí ọjọ́ ayé náà anábì náà ló sì jẹ́ kó yé wa wípé mẹ́wàá ìgbẹ̀yìn ramadan mẹ́wàá náà ló tún lọ́lá jù pé kò sí àsìkò tó tún lọ́lá tó mẹ́wàá ìgbẹ̀yìn ramadan yẹn anábì tó wá ní kò sí àsìkò tó tún lọ́lá tó mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijjá jama'a àwọn tí àwọn bá jẹ́ onísìn ẹlẹ́gbẹ́ kejì wọ́n ní sẹ́rí báyìí sẹ́rí pé jákújákú làdíìsì báyìí ìtàbílẹ̀ gbàdíìsì gbọ́nu o sẹ́gbàdíìsì ń takora wọn báyìí ọ̀kẹ́kọ̀ọ́ ni ọ farabalẹ̀ ní àdíìsì takora wọn làákàyè tí ẹni mọ́ ń takora wọn ìwọ́n lọ dáka ma ó kéwú ní gbogbo èyàn bá ma tán ṣe yunifásitì tán ṣe yunifásitì rẹ̀ olafẹ́ kọ lálẹ́ yìí o <laughs> kí náà ṣe yunifásitì gan bí kọ́ bá bá bí kí náà ṣe secondary school ah ọmọ primary school wá ní èdè kí náà kọ́ secondary school ah ṣẹpá ìwẹ̀láwẹ̀ àìmọ̀kẹ́ ọmọ ẹgbẹ́ àwọn làákàyà ọmọ kékeré ní sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ lẹ́jọ́ kékeré ní sọ̀rọ̀ àyíṣàn ìtàn ṣe láfẹ́ sọ fún ọ̀yí bí ọba yí ọ àdíìtì ò lè takora wọn láíláí inú kíkà jẹ́ pọ́wọ́ ìkẹ́ sọ̀hí ìkẹ́ lálàáfíà ìkẹ́ wà dọ̀ífù ni tàbí kíkà ti pàkan rẹ tí ọba wá jẹ́ kẹ́ pàkan rẹ

nítorí pé nínú àwọn òru yìí lọ́jọ́ kan òru kan wà ń bẹ Laylatul Qadri kò yé bá ní so nínú àwọn òru gbogbo òru ayé kò sí òru kẹka tó lọ́lá tó mẹ́wàá òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan àmọ́ nínú àwọn ọ̀sán ayé kò sí ọ̀sán kẹka tó lọ́lá tó ọ̀sán mẹ́wàá bẹ̀rẹ̀ Zulhijja nítorí pé nínú ẹ̀ ni Yawmul Arafa wà so tí kò so ìtànà bí ń sọ níbi wípé kò sí tọ́lọ́lá tó mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ òru mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ nítorí pé òru kan wà ń bẹ ẹ́n fiha yufraku kullu amrin hakim àbí inna anzalnahu fi laylatin mubarakah torí pé òru alálùbáríkà ní bẹ́ẹ̀ òru Lailatul Qadri kò wá sí ọ̀sán kankan tọ́lọ́lá tó ọ̀sán mẹ́wàá ìbẹ̀rẹ̀ Zulhijjah torí pé ọjọ́ kan bẹ̀rẹ̀ bí hadith Ànábì ṣe rí nìyẹn ah, jama ó clear bí ó clear báyìí ẹ̀yìn tán ṣe university nù ẹ̀plẹ̀ rẹ̀ <laughs> ẹ̀lápàá ẹbá mi ẹbá mi ẹbá mi ẹbá fún sùúrù <laughs> máa rọ̀pọ̀ fún wa máa rọ̀pọ̀ fún wa ẹ̀rùn kí tanílẹ̀ nísìn <laughs> tanílẹ̀ nísìn ọ bá rábàlẹ̀ ká kẹ́gẹ́ èríkà wọ́n tí torí ká mọ́ bà rí òdò rẹ̀ náà ni farabalẹ̀ ẹbá ń tún ẹbá ń tún play kí ní rọ́ṣà rẹ̀ sí báyìí ẹtún play yóò tún rọ́ṣà rẹ̀ lẹ́ni ọdá mi lójú ọyẹ̀ fílẹ̀ ìntọ́fẹ́ ẹrùn mọ́ ó sì padà rọmọdán ńlá rọmọdán rọmọdán ńlá rọmọdán kò tí kí ń jẹ́ rọmọdán rọmọ ní mímú yọ ọgbá sokún àfáà yìí rọmani kò sí rọmdan ẹ̀tọ́ play ẹ̀rì tí ó kàn sí rọmdan ní rọmdan <laughs> ẹ̀tọ́ play márùn-ún kí ó pọ̀ fún wa èmi ò láìkì òjòrò <laughs> rọmdan ní rọmdan ẹ̀bá ń play ẹ̀bá ń plọ́ ṣẹba ìntàfà ìntò fífẹ́sì òjòrò lélẹ́yìn tí ò fi farabalẹ̀ kéwú ẹ̀ tí ọ̀nà sáà kí ní orúkẹ rúkọ̀ sí nìsìn láìsí pọ́ dá súgbó nẹ́nu Ramadan la Ramadan afá point of correction kéèsì Ramadan Ramadan Roma eh Ramadan kéèsì Ramadan kéèsì dáàlì lọ́wọ́ bẹ́ ọ̀dọ́ọ̀dì ni kéwàá se ma kéèsì Rom mímú yí ọgbà sùkún ma fatia lọ́gbà Roma kò lè rí tó pé àbí tí bá ń padà ń gbọ́ ma pè bí ma ṣe pèsè lẹ́yìn Roma sọ pé Roma born kese ramadan naam eh agba olode e eh, matara re omo odun melo ni tagba nde ma ba n play kini lo in ṣe mathematics rọ́nu o Boy Sunday ọ̀ràn mìíràn tó ń bẹ̀ẹ̀bẹ̀ tó ń fi dábàrún nísìn Okay naam alhamdulillah ó ti parí báyìí fẹ́ ká gbọ́ tán ni nítorí nǹkan tí mo sọ sáájú ẹ rí pé ńgbà tó parí ó ní alákọ̀ọ́kọ́ nìyẹn ó wá ní ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ pẹran sẹ́rípò tún ti bẹ̀rẹ̀ ìdájọ́ sẹ́rípò mẹ́ta ló lóun lákalẹ̀ fún fẹ́ sọ tó ní n kọ́ tẹ̀dé bí ẹlẹ́ẹ̀kejì yìí kẹ́lẹ̀ bá àmà wípé tí wọ́n fẹ́ sọ intanẹ̀ náà ṣe so that kò ní màdàgbà pé à ẹ̀yẹn bọ́yá àfẹ́ òtí parí ọ̀rọ̀ tán wọ́n kàn gé mọ́ wọn lẹ́nu ni tó lẹ́nu mí kò sí bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú tó fẹ́lú mí láti mànà so yóò sáfẹ́ sọ rẹ̀ náà ni so ibà nísìn tẹ bá sọ fún pé à kódà wọ́n náà lọ́wọ́ kéṣẹ́ tí lódìdí wọ́n gé máa fà lẹ́nu ṣe bí wọ́n náà ń bẹ ní kíní yẹn kíní kankan ọmọ pápò sí lóun ṣe fara wọn ò fẹ́mi ara wọn yóò sá sí takú náà ni tó tàbí pé sébi tóhun ti lè rí nǹkan dàrú máwọn èèyàn lójú nìyẹn so nítorí ẹ̀lá nítorí irú wọn bẹ́ẹ̀ so ibá nísì so nítorí ẹ̀lá jẹ́ ká kọ́ tẹ̀dé bí tí a ti mọ̀ wípé àfá yìí jẹ́ parí gbogbo ohun tí ó fẹ́ sọ ẹ tí gbogbo ẹ̀rí ọ̀nà tó fẹ́ sọ sí o ń bá mú àwọn ẹ̀rí kan wá tó jẹ́ sí wípé tó bá yẹ pọ́ bá rí ẹ̀rí ni kò bá fi ẹ̀rí yẹn kò bá fi dágbà kó lẹ̀ kọ̀ bá lò ẹ̀rí yẹn tó bá ipọ́ bá rí ni torí pé ẹ̀rí yẹn ọ fẹ́ jọ bí ìgbà pé ọ sọ̀pọ̀tì ẹ̀ kò rí ìwà bá mú yẹn wá ẹ̀rọ understand bá yìí sì kẹ́lẹ̀ bá mẹ́ pé kò rí ló jẹ́ kí n plé rẹ̀ tẹ́yẹnyán ẹ̀ tí understand ẹ̀hẹ́n sí àmọ́ pé tẹ́yẹn bá fẹ́ gbìyànjú láti sọ nǹkan kan dòdòdó ẹ fẹ́ sàlàyé òdòdó nǹkan fún yàn gbogbo bí tí pọ́ìntì àfẹ́lẹ́ ìtẹ́ ẹ̀bá rí nìkan torí pé o lè sọ kọjá tó ọmọ o sì lè sọ kọjá tó rí àbí o nìkan ilé tẹ́yàn bá rí nìkan o náà lèyàn nílè rí sọ so ẹlẹ́ tí ma padà mú wá fún yìí tó bá pọ́ bá rí ni kò bá mú wá àmọ́ torí pé kò rí so àwọn wà bá mú wá a wà sàlàyé ẹ̀ fún so ibá ní sí so a wà sàlàyé àwọn ẹ̀rí tó ní kò lálàáfíà tó ní kò sẹ́rìkẹ́ tó lálàáfíà yẹn torí pé nínú àìmọ̀kan tiẹ̀ òun ò rẹ́rì kankan tó lálàáfíà tó ní ká gbáwẹ̀ mẹ́sàn zulẹ̀ sẹ́rí yàtọ̀ fún hadith ilé ìtànkà tó ń ká ipé ànábì sọ wípé àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijjá lọ́lá yìí tó yẹ sí pé hadith yẹn lásán kódà kí ẹmọ́ rí hadith mi hadith yẹn ti tó yípa wípé kíyàn máa gba àwẹ̀ mẹ́sàn ìbẹ̀rẹ̀ zulhijjá yẹn nítorí pé hadith yìí náà àwọn àfáà súnnà wọ́n sàlàyé wípé hadith yìí o ẹ̀rí ni wípa wípé a lè gba ààwẹ̀ gbogbo mẹ́sẹ̀sán yẹn so àwọn àgbọ́yé tèmi fẹ́ ma mú wá lórí àwọn àwọn àhadith wọ̀nyí kò ní ma jẹ́ tèmi ń dá mú wá gẹ́gbó ẹ̀rí pé nìsìn sẹ́ pé ọ̀rọ̀ tí ẹnìkan lọ́sọ throughout báyìí ìjẹ́ yìí gbọ́ reference ẹ̀hẹ́ bí ṣe ni ẹ̀sẹ̀ pá máa ń sọ pọ̀rọ̀ àwọn àmáwẹ̀ sọ ti wà báyìí tó bẹ́ kò sí tíra tẹ súnnà tẹ́lẹ̀ kàláyà àfà súnnà ẹ̀rì kan àwọn náà ma kó tàwọn àfà ni wọ́n ni kọ́lá ibn Taymiyyah kọ́lá Imam Ahmed wọ́n ma sàlàyé abẹ́ẹ̀kọ́ ni in tí wọ́n sọ bí ìmọ̀ ṣe rí nìyẹn gbogbo tíra tẹ bá gbé so inshallah ta'ala ẹjá wá bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ nífọ̀súwẹ́rẹ́ ó ti wí gbogbo tí so gbogbo ẹ̀rí tó fẹ́ mú wá àti tó fẹ́ ní láti fi sàlàyé fún wa yí pé kọ̀tọ́ láti gba àwẹ̀ mẹ́sàn nínú àkọ́kọ́ bẹ̀rẹ̀ zulhijjá yìí gbogbo èyí tó ní nímà àti gbogbo tó ní lágbára ló ti náì alhamdulillah gbogbo gbàtàwà náà sì wà ń bẹ̀ tààjú kó ń bẹ̀ kò ní kẹkẹ mí ti máa nájú tó náà iná lọ gbogbo àti ti ń sọ láyé kìí sọ jù báyìí náà lọ torí pé kọ̀ mọ̀ kẹkẹ mí kàjú tàjú nǹkan ti sọ yẹn àgbọ́yé tí sì fi ń tú àgbọ́yé àpò ara ti ẹni kò yí báyìí nísìn a má síwájú kí yá tó lọ síbi àwọn ẹ̀rí yẹn àwọn nǹkan kan hàn nínú àwọn nǹkan tó sọ yìí táwọn táfà yìí sọ yìí ẹ sáré fa pọ́ǹtì mẹ́ta yọ táwa gbọ́dọ̀ kíyèsí tá sì gbọ́dọ̀ sọ́ra fún nínú àwọn nǹkan táfà sí tán tàrí tó plé ni pé àìmọ̀kan ó hàn nínú ọ̀rọ̀ àfà yìí lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí àìmọ̀kan kí ló nínú àwọn nǹkan tá fi ma ipé aláìmàkalẹ̀ ní tí ń sọ̀rọ̀ yìí pé àìmàká sí ń bẹ lára rẹ̀ ó lè mẹ́yìyàn pé àìmàká wo ni àìmàká wo ni ó fi ni ń bẹ lára rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí òun náà ní kí ni o nínú àwọn tá fi ma àìmàká ni pé kí èèyàn máa lọ ti ọwọ́ bọ àwọn màsá ìlú tó tóbi àwọn ọ̀rọ̀ láìsí ní àwọn láì ní ìmọ̀ kankan àbí láì ní ẹ̀rí kankan tó clear lórí ẹ̀ kí a máa lọ tọ́ọ̀bọ̀ kó sì máa dá ìdájọ́ fàyọ fún rárá rẹ̀ ìṣesí àwọn aláìmọ̀kan ni àwọn aláìmọ̀kan olóyẹ pé wọn kí ń kùn lá tó yẹ́ sí pé wọ́n kàn máa sọ nǹkan tó bá wù wọ́n nípa àlámọ̀rí ẹ̀sìn àwọn masala tó tóbi tó tóbi tó yẹ́ sí pé àwọn àfáà ti yẹ̀nẹ̀nẹ́ tó yẹ́ sí pé tó bá ṣe pọ́ bá sírò ẹ̀bá ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà wọ́n pè àwọn almuhajirun àtànsọ́rù lé lórí pé ẹ kílẹ̀ yìí rí lórí masala yìí o kílẹ̀ yìí rí tó pè àwọn almuhajirun àtànsọ́rù lé lórí tí wọ́n ní dásọ aláìmọ̀kọ́dà tọwọ́ bọ̀ yóò ní kíni kò sẹ́ẹ̀dì kankan náà gbogbo ẹ̀rí tó wá fún dọ̀ífù ni sẹ́wọ̀n pé aláìmọ̀kan ni wọ́n sọ wọ́n aláìmọ̀kan ẹ̀rí mélòó ni wọ́n rí láì ṣèwádìí níbo báwádìí ẹni tó fi ní gbogbo tó fi ní gbogbo kí ẹ ní gbogbo ẹ̀rí tó wá fún dọ̀ífù ni aláìmọ̀kan ni mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó láláìmọ̀kan yóò sọ̀rọ̀ yóò takoma yóò sọ̀rọ̀ tó ẹ́sì pé ọ̀rọ̀ yẹn ẹ́ sì máa gbóòrò pé ah, àìmọ̀kan bẹ́ẹ̀ ni ìjà ní ọ̀rọ̀ tí ń sọ irú wọn dẹ̀ ní hadith wa nabi ń bá wí àti máa mú hadith yẹn náà wá bẹ̀tá tún fi pẹ̀ wá sákèsí anábi sallallahu alaihi wasallam pé ya'ti ala nnasi zamanu àsìkò kan bọ̀ wá báwọn èèyàn tó ẹ́sì pé yukhawwanu fiha al-amin ẹni tó jẹ́ olùfọkàntán àwọn èèyàn sì máa ní ìbẹ̀rù lórí ẹ̀ wọ́n ní máa pàlá mẹ́rin lé lọ́wọ́ àsìkò kan bọ̀ bẹ́ẹ̀ wa yu'tamanu fiha al-kha'in ẹni tó jẹ́ oníjàmbéyàn làwọn èèyàn máa gbálẹ̀ mẹ́rin lé lọ́wọ́ wa yatakallamu ar-ruwaybida arábìnrin àwọn aláìmàkèèyàn àwọn ọkùnrin àwọn èèyàn jákújákú tún wọn jámọ̀ nǹkan nínú àlámọ́rí ẹ̀sìn wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn bí ọkùnrin tí ò lè pé Ramadan yìí Ramadan irú àwọn bẹ́ẹ̀ kódà nínú kéṣẹ́tì àti gbogbogbà tí gbogbogbà la máa ń ké fún kò ní gbọ́ ni Allahu Qadar Allahu Qadar kí ní jẹ́ Qadar Allahu Qadar ẹ̀mẹ́jì lọ́sọ́nú kéṣẹ́tì wallahi Allahu Qadar bí tí wọ́n máa ń sọ láti jẹ́ a máa ń ké fún títí <laughs> ó ti dàgbà sáhán àmọ́kọ̀ dàgbà sójé rí àwọn ti dàgbà àwọn ti bàjẹ́ ẹ̀tí ọ̀nà àwọn ti bàjẹ́ àwọn ti lọ kọ́dọ̀rù kọ́dàrù Allahu kọ́dàrù ó ní Allahu kọ́dọ̀rù kíyàn yọ dáàlì kó sì fi bọ́ọ̀dù pààrọ̀ ẹ̀ ibi tí ẹmà wo ibi tí wà láàrin rẹ̀ Ramadan àbí dọ́ọ̀rù lọ́wọ́ bẹ́ gbé dáàrì síbẹ̀ ibi kọ́dàrù tí dáàrì wà ń bẹ́ ó gbé dọ́ọ̀rù síbẹ̀ ó ní kọ́dọ̀rù kọ̀sánì rí kẹ́kẹ́ pè láyé tí ẹ̀ náà ní sá kọ̀sánì rí kẹ́kẹ́ pè náà ní naam ọ̀yàtàkàlàmù rúwé ibìbọ̀ àwọn sọ́bọ̀ ń bí anábìlẹ̀ pé tàná ń pè ní àrùwé ibìbọ̀ anábìlẹ̀ àrọ́jùlù táfíù ó náà ni ọkùnrin kan fi àmùrin àmù tí ó ma wá sọ̀rọ̀ nípa àwọn alámẹ̀rí tó tóbi tó tóbi bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah yìí àwọn ọ̀rọ̀ tó tóbi ni tó ẹ́sì pé àwọn afáwọ́ tẹ́mọ̀lẹ̀ lórí ẹ̀ tó ma yanjú ẹ̀ òun ó sì bọ́ síbẹ̀ yóò sì yàgbẹ́ sí yóò ní gẹ́ni ni wọ́n gbọ́ tó ní àùsásì ah, yanjú ẹ̀ àùsásì ah, ti pọ́n wọn lẹ́nu gan ilé <laughs> lẹ́nìkan lóhun gbọ́ ìtọ́dàmú lọ lọ́jọ́ Sunday sí ní tó dàmú lọ sọ́jọ́ sunday sí rẹ̀ e máa sinmi rẹ̀ kò ní láìníṣì kọ wábi tó lálàáfíà tó ti máa gbọ́ tó ti máa gbọ́ lecture lọ Fatima mọ̀ sí ń bẹ́lẹ́gbẹ̀ rẹ̀ ní báyìí ó sì tàti sọ pákó ọkọ̀ rísájí Fatima tó ti gbọ́n tó lálàáfíà ń bẹ ọ̀n lọ gbọ́ ilé katakata yìí ọlọ́ọ̀sánú rẹ̀ àdísù mí tó tún sàlàyé lórí irú nǹkan báyìí oní ẹnigbónà nabi sallallahu alaihi wasallam tó pé inna allaha la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu bayna an-nas ọlọ́wọ́ bá lè gẹ́lẹ́ òní kó mọ́ lẹ́hàn kó láàrin àwọn èèyàn bá ní walakin yaqbidu al-ilma bi qabdi al-ulama nígbà tọ́nà bá lè kíláwọ́ bá kó mọ́ lẹ́ láàrin àwọn èèyàn ìtọ́nà bó ṣe ni pé àwọn tọ́nà bá fi ta kókó mọ̀ àwọn àfà lọ́nà bá lè kíláwọ́ mọ̀ pa tọ́nà bá lè kíláwọ́ bá ti ń pa àwọn àfà báyìí ọlọ́n ti ń kó mọ̀ kó lẹ́nu àdẹ́wò báyé nìyẹn ká lè mọ́ kó àwọn àfà nú ẹ̀sìn àti nínú ayé hatta idha lam yuki aliman kí jí fátọ́nà ọba lè kílò fi ní sẹ́ olùmọ̀kakù lórí lẹ́mọ́ yọ́pa ogun ọ̀tọ́ yẹnyẹn ittakhadha an-nasu ru'usan juhala àwọn eléré aláìmọ̀ká báyìí làwọn yóò mú ní eléré tó mọ̀ sí ní alhamdulillah na sàyínú wa mọ̀ sí fáwọn èèyàn irú àwọn àjàbátá yìí náà ni fasú ìlú wọ́n ma gbé alámàrí ẹ̀sìn wọ́n ma gbé lọ bá wọn fa after bi ghayri ilm wọ́n sì ma ṣe fatuwa láì nímà irú fatuwa burúkú yìí tó níbẹ̀ yàn bá we wẹ́ ń bẹ́ẹ̀ ó ní ọkà sí rẹ̀ lófò ní ẹ̀gbọ́n tó wí last yàbí oníbìyàn bá ń gbáwẹ̀ olókàn kò ní bá nísì olóyànkẹ́ sí ara rẹ̀ ló fò ní pẹ̀lú àwẹ̀ tọ́gbà ẹ wo fatuwa oró wo fatuwa oró ta lọ sọ bá ń rí ẹni kó mú tíra jáde ẹni tó sọ wípé èyàn bá gbáwẹ̀ ń jọun ó sì àwẹ̀ ara rẹ̀ ló fò so ibá nísì bó ṣe wà yí nísì dídí àtúnni báwọn obìnrin bá ti gbáwẹ̀ mẹ́sàn-án o ọba tó ti wí fún tí ọ̀gbọ́ ó tún di kèfèrí báyé o ẹ̀tí rí aburú tí ó ma pamalé ma níbi kí a máa sọ̀rọ̀ níbi pẹ̀lú àìmọ̀kan kí a máa sọ̀rọ̀ tó jáde kó nú ẹ̀kọ́ fasú ìlú fa afta bi ghairi ilm fa adallu wa adallu wọ́n sọ̀nù wọ́n tó máa sọ̀wọ́n yẹnu alákọ̀ọ́kọ́ ni àìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì tó hàn nú ọ̀rọ̀ yìí àtẹjárùú àtẹjárùú natiju point ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ yọ nìyẹn ìláyà

àìníbẹ̀rẹ̀ ọlọ́run bá ní máa jẹ́ kéèyàn tọ́ bẹ̀ sí ọlọ́run bá kọ́mọ wíntí ọ̀ẹ̀kọ́ wí bẹ̀ ṣe wá rí àìníbẹ̀rù ọlọ́run yìí òun ní àmì ìdánimà táà máa fi ma àwọn tí ò nímà kí ni dẹ̀rí lórí ẹ̀ ọlọ́run bá lè min ibadihi al-ulama ọlọ́run ní ẹnu àwọn torí innama in ẹnu àdátù hasrin wa qasr ẹnu àwọn tí ma ń páyọ ọlọ́run ọba nínú àwọn ẹrú ọlọ́run òun náà ní kí ni o àwọn olùmọ̀ innama yakhsha Allaha min ibadihi al-ulama ló fi jẹ́ sí pé ìpáyọ ọlọ́run ọba tí ń bẹ fáwọn olùmọ̀ lẹ́ẹ̀fín nídi kẹ́kẹ́ ma yanu sókè kí fatuwa sì ma bọ́ta torí àwọn tí ó ma páyọ ọlọ́run àwọn ta ló o àwọn olùmọ̀ ó túnmọ̀ sí pé àwọn tó bá jẹ́ aláìmọ̀kan wọn ní ma sí kíni wọn ní ma páyọ̀ Ọlọ́run Ọba àìpáyọ̀ Ọlọ́run Ọba wọn ni ó jẹ́ ká máa sọ tí wọ́n tó nínú ẹ̀sìn ni ó jẹ́ ká máa tọ́ ọgbà ẹ̀sìn Ọlọ́run Ọba ká sì máa dàrú ẹgbẹ́bọ́ ọkùnrin jàbátá sí sí àìnímọ̀ ni ni ó jẹ́ kó nípayọ̀ Ọlọ́run Ọba ni ó jẹ́ so ibá nísìn ká máa fi ń wo ọ̀rọ̀ ni ó kó fojú yà wọ̀rọ̀ ikan sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan ó dẹ̀ ń kọ̀ndẹ̀mù nǹkan tó rinlẹ̀ ní Islam because a mẹ́rin wá lórí nǹkan yífa a mú ẹ̀rí tó lálàáfíà wà kódà ma ka gbogbo ìsinádù ẹ̀rí yẹn fún yín elé tó ní kọ sẹ́rìkà tó lálàáfíà yẹn in ka gbogbo ìsinádù àdífì yẹn fún yín tẹ́sì rí báyìí àti tí àwọn olùmọ̀ nípa ti fún tẹ́dọ́ hadith tó lálàáfíà tẹ́lẹ̀ tí ó lálàáfíà yín tí wọ́n sọ nípa ìsinádù hadith yẹn ma sàlàyé gbogbo ẹ̀ fún yín kò yẹ báyìí nísìn eléyìí tí ń sọ yí pé kò sí ẹ̀rí kankan yìí tí kan jòkó tí kan kọndẹ́mù tí kan kọndẹ́mù tó ní lẹ́nu ẹ̀sìn tó bá nípa yọ lọ́wọ́ bá ẹ̀dá kò sí yọ́ ṣé kò tó bọ́ta ò ní kọ́kọ́ lọ katira náà pé ah, ọ̀rọ̀ yìí kí tiẹ̀ ní ẹtí ọ̀nà sáà kí ni mo fẹ́ sọ ń pa rẹ̀ kí làwọn olùmọ̀ tí mo mọ̀ yí pé ojú wọn jìn nípa ìmọ̀ yí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ hadith wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó ń há kí ni kátá sọ ẹ̀ ń yàn ọkọ̀ wò náà àbí àbí ni kó tó lọ pìrìsẹ́ntì fáwọn èèyàn bàbá nígbà tí òkè ńlá látakò ó ti wá bàjẹ́ ìbàjẹ́ ti wá ìbàjẹ́ wọ́n lẹ́wù àà ó yìí sí <laughs> ti ní báyìí ẹgẹ́ bí àsá ti ẹ̀ náà ajọ́ kóra o ajọ́ sàgbákò ara wá ní o bí ṣe mọ́ ń wí nù ti dá fún ẹ báyẹn <laughs>

tí a mẹ́ pé in dádájú ẹ̀yàn fàyọ in pípa pé mùtẹ́hìdù ni tóun náà lè dá hukmu fàyọ nínú hadith torí tẹ́bá ń kọ́ usulul fiqh wọ́n ń pẹ́ kìníkà ní almustafidu ẹni tó lè yọ ìdájọ́ nínú delil onípe ní almujtahidu almustafidu so ibá ní sí ẹni tó yẹ sí pé ó lè fa ìdájọ́ yọ ní so ìtẹ́ ń pè ní àtàálùmù nìyẹn kí ẹ máa jí ṣe bí àfà ṣe nínú àwọn mazohiru ẹ̀ nínú àwọn tí ó fi hàn wápọ́kùnrin ó ní tààlùmù lára o náà ní kí ni o ó ń ṣe istinbatu àwọn ó ń ṣe ó ń fa ìdájọ́ rẹ̀ nínú hadith lápò ara rẹ̀ biduni i'timadi minhu ala aqwali al-ulama alladhina hum warathatul ah, al-anbiya láì gbára lé láì ní ìgbára lé àwọn àfà tọ́ẹ́pọ́lọ́wọ́ba lè in tí wọ́n sọ kò ní gbára lé lára òun kan sọ tí ẹ̀ lásán ni ṣe ń pàtí sọ wípé ibi tọ́lọ̀ ọba àlékẹ́lá ka àwọn olùmọ̀dé tọ́lọ̀ ọba àlékẹ́lá bá fẹ́ tí ayé ọba ní wúlò mọ́ kí lánà ọba àlékẹ́lá mú kó láyé àwọn olùmọ̀ àdẹ́wò bá yé nìyẹn tọ́lọ̀ ọba àlékẹ́lá bá fẹ́ kó ìmọ̀ tọ́lọ̀ ọba àlékẹ́lá bá fẹ́ kó ẹ̀sìn kó lórí ilẹ̀ àwọn olùlọ́nà ọba àlékẹ́lá mọ́ pa àwọn àfà kí ẹ lè bá àmọ́bí tọ́lọ̀ ọba àlékẹ́lá pa àwọn tá ń pè láàfà yìí àwọn àfà tí wọ́n tí wọ́n sọ ànẹ́bí sọ nínú àdís gẹ́ẹ́sẹ̀ àwọn tí ń ṣe kéèsì àwọn jálàbí tí wọ́n kàn dìkùndí fún yíò àwọn yíò wọ́n pè wọ́n lá ẹ́ tó àwọn tí wọ́n dúó dédé là ń sọ torí tá bá ń sọ àfá aláwùjọ àfikà mọ̀ yíyan torí ọ̀tọ̀ ní táwọn ọmọ gbàlérò ọ̀tọ̀ ní tẹ́lẹ̀mí ọmọ gbọ́yé kéèsì àwọn tí ń yẹsẹ́ wọ̀ là ń wí o kéèsì àwọn tí ń dìkùndí tí ń bá kí a máa sígbára fún obìnrin ní ibi tí obìnrin ti ń fún ọmọ lóúnjẹ e, ọyàn ní jẹ́bẹ̀ tó lẹ́lẹ́mí rọ̀ pé kíchìn ni <laughs> eh. so kí a máa sígbára fún obìnrin bẹ̀ kí é ṣe rọ àwọn afá nìlá wí àwọn yíò wọ́n sàfà alúfà làwọn yẹn àwọn tó yẹ́sí wọ́n kẹ́kọ̀ọ́ nípa kí Ọlọ́run bá sọ kí Ànábì sọ wọ́n dẹ̀ ń pè àwọn èèyàn sí pé bá wí báyìí Ànábì wí báyìí máa tẹ̀lé so yíba nísìn so Ọlọ́run inú àwọn tàbí wá mà ní pé àwọn àfáà yìí ẹni yíò sí kíni kò tí ẹ̀kùnlá láti máa gbọ́rọ̀ wọn kò tí ẹkùn ńlá gbogbo tó kà fún wa ní sí ẹ̀rí pé látàpọ̀ ara ẹni àgbọ́yà rẹ̀ ní mú wa kò tọ́ka sí kò sí reference gbogbo tó sọ inú tíráwẹ́ láti kàánsì sẹ́ so mo wá ní sha'nul jahla eléyìí ìṣesí àwọn aláìmọ̀kanu alladhina yad'una ma laysa indahum àwọn tí ń pàpè mara tí ò sí lọ́dọ̀ wọn núma àwọn tí ń gbéra lẹ́rí yẹn náà jẹ́máà 10:30 lásàrí ń fún wa this is 10:20 a inshallah adẹ̀dùn 10:30 nítorí pé kódà ká fúnra wa di 11 o'clock lónìí àbẹ́ 11:30 ìta dálẹ̀ yìí àsìkò yìí ò lè yanjú ẹ̀ a sì sùn ẹ ti understand àmọ́ ilé ìta ti sọ yìí náà kódà tàbátì ẹ̀ tí tẹ́ẹ̀rílẹ̀ wàlọ́hì ó tó fẹ́ tó bá mọ́nà ó tó fẹ́ mọ́nà àmẹ́lòmí nǹkan ètètè yẹ nítorí ẹ̀ pẹ̀lú gọlọ́wọ́n bá a wà lórí masala a wà rí ó tún yẹ kí ó tún rí ma tó wáyé pọ́ orí ni a tún bá mú wá a ìrànlọ́wọ́ fún pé à ah, ọ̀rẹ́ rí ni kódà hadithu yẹn wà nínú sahihi muslim hadithu aisha ni kó lè bá má dáútì lálàáfíà hadithu yẹn kò yẹ bá ní má dáútì lálàáfíà hadithu yẹn so a bọ̀ mú wá a wá sí àwọn àlàyé ìfọ́sí ṣe bá ní gbogbo àlàyé táwa bá ṣe ẹnpá ti sọ àwọn onídàáṣe orí kẹ̀kẹ́ àwọn òsì ní sọ tí àwọ̀ ọ̀bá ẹ̀tí ọ̀nàsán ẹ̀hẹ́n gbogbo tàbà wí átùwà mọ̀ kà fún wa in tí àwọn àfà tó jẹ́ sí pé wọ́n dúó dédé tó wọ́n dẹ̀ kọ́lẹ̀ tó wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí inṣàlọ́ mákẹ́kà tíra mẹ́rin péré mo fi Ọlọ́run ọba tó dá mi búra wàláhì lórí masala yìí lórí masala mo lè ka tíra 100 wàláhì tàláì mo lè ka tíra 100 lórí masala yìí ẹ̀tí ọ̀nàsán bet ta bá ti ka márùn-ún kódà bí ẹ̀bá ti kẹyọ kan ti tó àbí inshallah ma márùn péré tí àwọn sáàmà yìí sí so kódà wallahi mo lè kàjú tíra 100 lọ lórí masala kálìbà mẹ́ pé nítorí pé masala tó ẹ́ pé in ti jùmhúrù sọ nìyẹn ẹ so inshallah ta'ala àsìkò wá ti lọ gan àmì lè yìí ta rí yẹn jú yìí alhamdulillah pé pẹ̀lú gọ́nà ọba gbogbo tó gbára lé àrí ìgbàn yẹbẹyẹbẹ àbẹ́ẹ̀kọ́ ni gbogbo tó fẹ́ sọ náà ló ti sọ yìí ọ wá kú àwọn ẹ̀rí táwọn ọba tátún bá mú wá tí ò tún tí mọ̀ tí ò tún débẹ̀ táwọn ọ̀ràn lọ́wọ́ tá bá mú wá àtàwọn ilé táwọn fi kó ẹgbàbó sí ó bá ní sí sí wá bẹ́ lọ́wọ́ bá lékẹ́ọlá kọ́lọ̀ bá lékẹ́lá kọ́ wà pẹ̀lú ẹni kọ̀kẹ́ wá Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ah Ọlọ́run ọba abẹ́ ọ́

ọlọ́run ní ààlà nkankan bọ ẹ̀mí kankan lọ́rùn àfin tó rọrùn tó lè ṣe ọlọ́run ti ṣe ń rọrùn fún wa náà ìwọ ni ó fi rọra rẹ lọ́rùn wọ́n ni ó máa yẹlé fúnra rẹ wọ́n ni ó máa mẹ́sìn lé fúnra rẹ kìí ṣe gbogbo ẹni tó mọ̀ sallallahu alaihi wasallam nítorí ẹ̀fí jẹ́ sí pé inú ẹ̀kọ́ àdúà ṣíṣe òun náà ni ká máa bẹ̀lọ́ pé Allahumma arina ọlọ́wọ́ bá fi òdodo hàn wá lódodo wọ́rọ̀ wá lọ́rọ̀ ká lè máa tẹ̀lé wà arinal bàtílà bàtílan ọlọ́wọ́ bá fi irọ́ hàn wá nírọ́ fi aburú hàn wá láburú fi bàjẹ́ hàn wá lẹ́bàjẹ́ warzuqna chinaba ọlọ́wọ́ bá wọ́rọ̀ wá lọ́rọ̀ ká lè jìnà sí wala taj'alhu multabisan alayna ọlọ́wọ́ má wá jẹ́ kó dàrú mọ́ wa lójú papọ̀ má jẹ́ kí irọ́ papọ̀ mọ́ òdodo fún wa má jẹ́ kí irọ́ dàrú mọ́ òdodo mọ́ wa lójú fanadil kama wa lọ sọnù ọlọ́run jẹ́ méjèèjì jọ hàn sí wa ní híhàn eléyìí tí a fi ma in tọ́tọ́ yàtọ̀ fún tí ọ̀tọ̀ tásì lè bá fi tẹ̀lé tọ́tọ́ tásì lè bí jìnà sí nǹkan tí ó tọ́ alàlá ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu الأسماء